ayé o ọmọ lámẹsí ọmọ àrídìí ògbó lójú ogun moro ogun bára àgbẹ orí adé bàbá rẹ lónìlú. kábíyèsí kábíyèsí. ọ̀tọ́ ìjàgá jígì ìyóògùn. ẹ̀mí nu ọ̀kárẹ̀ láyé ọmọkùnrin. mo ti dẹ́ mọ́ mọ́ sọ̀pálẹ̀ báyìí fún mi. Ah, ah, kábíyèsí ẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ta ló ní ọ̀pọ̀ fún yín báyìí tẹ́ bá ní ọ̀pìnpìn ó pọ̀ pa ẹ̀yìn rèé ah, ṣe rí ẹ̀jẹ̀ ìjọkiri kan fún yìí èyí lè yín rò pé èyàn ọba lọ́la ni lóòótọ́ káàmù lọ́ba lọ́la àmọ́ ìgbàgbé rẹ̀ ilẹ̀ ìjọba yíyan jẹ́ ní gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí tẹ́ ẹ̀ ń kó wa jẹ èyí ẹ̀wọ́ bẹ́ẹ̀ tí ń ṣe gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn yìí ilẹ̀ mú wọn yí lè káàkiri kábíyèsí mo fọ́ fún yín o bẹ́ẹ̀ yóò bá fọ́ fún yín ètò ọ̀fẹ́ tẹ̀ ni. ẹ ẹ ẹ wá gbọ́ Ayinde. Olúwa mi. Èmi ló ń kì tẹ́lẹ̀. Wá dáwọ́ rẹ̀ dúró. Rọ̀jò kíkì fún ọ̀tún. Olómù la pẹ̀lú ọ̀wọ̀ tó ajága jígì oògùn. Mẹ́rin lọ bẹ̀, tẹ́rí tẹ́rí pé ara tí ń sọ rè kábíyèsí. Mo lẹ́yìn ilẹ̀ ìjọba. Ẹ wo ibi tí wọ́n lọ rèé. Ẹ ti ní ọ̀gbọ̀n lómù ní mí ọmọ bẹ́ẹ̀ sọwọ́ ni mo fẹ́ kọ́ kì mí dáadáa ọ wà pẹ́ ọ̀rà ọba ìyá mi díẹ̀ torí lè yá mi nù. olóhùn la pẹ̀rọ ọ̀tún ajága yìí kì í ogun ọkọ wa ní í ṣe. ẹ bẹ́ẹ̀ ni ọ̀tún àjàgàjìgì yóò. kábíyèsí bàbá ọba mi ní bàbá ọba mi. ọ̀rọ̀ agogo àsìngbà ti bẹ̀ lọ́nà àwọn tóun. èwú yẹn ti lóhùn ọ̀dọ̀ ọ̀tún lé bàbá tó bí ọlọ́mọ. àṣẹ̀ṣẹ̀ gún ìyẹn lóhùn odò tún bá tẹ́. ìwọ ọjọ́ tún kó mẹ́wù dèmí. ṣẹ́wù yẹn gbà yìí ọjọ́ ọ̀tún lé bàbá tó bí ọlọ́mọ ìdàwú iná tó ṣẹlẹ̀ ló mú lé ìjọ sí. ló sọ wọn dọ lówó ló sọ wọn dọ lọ́rọ̀. kábíyèsí. òmòsí ni ó máa bọ òrókò là. sẹ́sẹ̀ gbọ́ bẹ́ẹ̀. òmòsí ó máa bọ òrókò lówó lọ́wọ́. sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. ewúrẹ́ bá sọnù lóhun. wọ́n ní ọmọ mú lọ bàbá rẹ̀ bàbá ikọ̀ ẹran ẹran. bákùtà ọ̀sẹ̀nu lóhun. wọ́n ní ọmọ mú lọ bàbá rẹ̀ bàbá ikọ̀ ẹran ẹran. ayé ọlọ́mọ àkànlọ́ <laughs> lé bàbá tóbi ọmọ wọn ní ọmọ mú lọ yí eh. àbáyín kọjá gbẹyẹgbẹyẹ ó bá sọ ọmọ obìnrin ìkànnì ògbòdò eh. èyí tó bá mọ torí tọ́sẹ̀ bí ọ̀lẹ́lẹ̀ àwẹ̀ tó níwájú tó lẹ́yìn bó bá sọnù lómù wọ́n lè mú un lọ bàbá yín bàbá yín ọmọ ọkọ ńlá sọmọge lóore bàbá wa fẹ́ béèrè èèbà ọ̀tún bàbá fẹ́ ràn yẹn wá ẹlẹ́sìn nìkan ra wa kan mọ̀ ṣe ẹlẹ́sẹ̀ lọ́lé yín ọmọbẹ̀ bàbá yín lọ́mọ ọlọ́pọ́n ládomi torú ẹ̀sìn ẹ̀rú olùkọ́ wa ò ní mọ̀ sí ẹ̀jẹ̀. ẹ̀rú àrẹ̀mọ ni ẹ mọ̀ pé àrẹ̀mọ àrẹ̀mọ. Ah, ah, kẹ́bí ìṣèlú jẹ́ pé ẹgbẹ́lẹ́ ti jọba ẹgbàgbé rẹ̀. ẹ wo gbogbo tẹ bá fẹ́ bàbá ọba ni yín sẹ. ọba ló láṣẹ <laughs> ọmọ ọba ní sọ. ó ti mọ̀ pọ́ba ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ayé rẹ ò ní bàjẹ́ kábíyèsí mo fẹ́ tọrọ tí mo fẹ́ tọrọ rèé ẹ̀ ń bó ti kì mí yà yìí kò fẹ́ kó mọ̀ kì mí àwọn àgbà ọ̀nà ilé wa eh. ṣọ́ra mi yíba ẹ̀ eh, kókà ẹ̀ kókà pariwo mi ó ní àwọn nǹkan kan tí mo fẹ́ fàyọ́ mbẹ̀. ṣé kò jù bá ń lọ. wà kábíyèsí rẹ̀ yẹ ọ̀nà ilé ọ̀tún. o sì ní í yọ lára òǹlé. ẹ eh, ọjà hẹ́ẹ̀ ọmọ ojúgbélé yan gbọ́ ọkọ títí gbọ́n ti ní mo lùlù tọ́ra. ọmọ ajá mi ṣe ìkùlù ajá bá mi ní mọ̀dé ìkùlù mi gòkè ọ̀ra. báńkì yà sí ní bọ̀. èkùlù wálé ajá mi ò rí lé wa. ẹ tájà ò wálé kí wọ́n mú jẹ́ gbé ọ̀la.